بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما من شيء إن أنتم إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنظلمنكم وليمسنكم منا عذاب أليم بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم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 kowa roje in su albarka ilunyi ya albarka ba ya albarka kodakada ya albarka a biyu ebe imu kola albarka don yi waru ya mu gbola ya albarka gọdun wage àwọn ọlọpọ pàkà àwọn méjì káwọn ọkọlọpọ pàgbọ ẹ̀ọ́dọ́ kàpọ̀ ojújẹ káàmú ìṣọ́kọ́lọ́ sọ̀kàrà tí jualan itu suka ní ebi ìṣùkọ́lọ́lẹ̀ àbísìkì ìjì ọjọ́ adúnádùn kẹ́nìkẹ́ ìkàrà tó gbọ́ kẹ́wù màgẹ̀sí anẹ́ kẹ́ àwọn ọmọ ìṣùkọ́lọ́ kẹ́nẹ́ tẹ àlẹ́mún dábà mẹ́ma kàrà tó adójú olùkà èyí ká mi mọ̀ fọ́sẹ̀rín kùmọ̀ ákàkíní yín àmúnúṣà níbi yín sá ìpẹ́má tí kì í lówó antioch kòtè antakiya ìkọ̀lẹ́gì wá kọ́kọ́ mímọ̀ kọ̀sẹ̀rún rẹ̀ wọ̀láwọ̀ àádẹ́mù bímú wọ̀láwọ̀ àádẹ́mù wọ̀láwọ̀ àádà tó dáyà kùránì ìdí dúdà níbi yìí sánú àyà ìtúrọ́tù yàtẹ́mbà ìdúdà níbi yìí sánú tọ́dẹ̀wò ẹgbọ́ àwọn kòsánà ayalẹ́ka yẹ́nì wọ̀túrẹ́bẹ̀ lọ́wọ́ إذ وكسن إذ جاءها المرسلون بكمون جواهما إذ أرسلنا بما وجه أه إليهم اثنين كقوم جميع رما ojú àká àpamọ̀ nínú iṣẹ́ méjì àpamọ̀ nínú iṣẹ́ méjì lẹ́nu ọmọ náà ọmọ bókì nínú matafsir mo bẹ́ bá kíní àmọ́núṣà níbi فكذبوهما مملا مادو ديمي فعززنا بثالث أمنا كتاكو تفاهم دومي جلا وقولوا مكرمو بيه إنا إليكم مرسلون أو أم سوجون أجي أو مغانيكو أجو دودا نبي نياجي جنيا دودو بومي جبو متالن يا الله ودون وات القرآن ني أنبي دون وات الحديث ني ṣédé mi mọ̀ fẹ́rọ ọmọ adéjúgbó mú akẹ́kì lọ́lọ́ mọ́ ṣàmúnúṣẹ́ yá níbi yìí sáré ìhàmúnúṣẹ́ kọ́ọ́lù ma ń dùn ilẹ̀ àbáṣàrò mìtìlónà àmẹ́ṣẹ́lẹ̀ tó mẹ́ṣẹ́ ń ṣédé rahman mi ṣe yìí òun tó ara máa ní pẹ̀lẹ́ ìpẹ̀lẹ́ ọdún kó máa ṣẹ́dá mẹ́wéyìí o ẹ̀mí yẹ tẹ̀ka tẹ́ta ní kuran kẹ́kù wọ́n dà sí tẹ́ rẹ̀ alimajiri dà sí rẹ̀ di kuran náà kẹ́kù ọwọ́ rẹ̀. in antum illa tasribun amẹ́sẹ̀nẹ́ dún ẹni mímẹ́sí àmọ́lúṣẹ́ yẹn kùmà káwọn má dẹ̀ kọ́ọ́lù àmọ́ àmúmúdá rọ̀bùnà ya'lamu inna ilaykum lamursalun àwa ọjọ́ àṣẹmà káwà tó ní jẹ́ àti wọ́mọ́ àlẹ́yìnà ilẹ̀ ìbẹ̀lẹ́gùn mọ̀bí àwọ̀ iná lórí àdó yíwa ń tẹ́ dé ìwòṣẹ́ yẹ́rúmẹ́ káwà gẹ̀ẹ́sì akàrúnmẹ́ àtẹ́kìbọ̀ náà wọ́n yọ kí a kàmẹ́ kọ́ gbalẹ̀ elucidator quranic commentator màá gbó kámú oníṣẹ́ ìṣàmúníṣà níbi ìta rẹ̀ tó dẹ̀wọ̀n níbi ìta oníṣẹ́ ọjọ́ ìṣe kọjú ọ̀bùn mọ́mù sí tòkúrá nìkan lọ wọ́n wá ìṣe òun yàtẹ̀ ní kí wọ́n pàánù ohun tẹ́dọ̀ rẹ̀ akọ́là ẹ̀jẹ̀ tó ìbẹ̀rù máa tọ́ni ayé ní wọn ní níbi wọn nígẹ̀. àmúdàbí òlùkà mọ́ oníṣẹ́ lẹ́yìn niko karatu achana naye aya aya komolomo aya kebwelo ko qalu oh, inna tatayyarna bikum qala ogene mhm maana tunaweza kumezona na huko hata mtini au mtani au mtini na inna tatayyarna bikum ayé kẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ rẹ̀ ayé kàmá káàbìrì jà ní a bá mú mi tó ọjọ́ káàmà alẹ́ gbogbo yìí ńgbalẹ̀ lẹ́dẹ̀ ìbéèkì jà kọ ọ̀gẹ̀ tíà kùmà sínú ìrírí àtàbọ̀lá tánẹ̀ kùmà nẹ́dù dìfẹ́ǹdì mí pé bìtàmà kùmà ìwọ́ kùmà alele kanu kafiri janayi ta mama lele da ale bibiri la ala inege jajigi sabo jani bi yin sale de dege jajigi asubu mune ẹwọn tí àwọn tí a lè bíbí kama káfíìrì sanni in general lẹ ewu gbogbo kò wá yanu lẹwọ kàjá jigi dẹ yanu ma káfíìrì ma dẹn ma nẹẹri kà á nyà gbọ kà yà yà kàti dẹ yanu ma káfíìrì yọ kàti kálí. kabireti ulaba kaza eni kabireti dimatini ti kare e a kabirin gudurun ali kabirin kinan ali matande respond approach bibi matande jida ma ni bi ojo o ma le da le du todo wo na se won o se pe ma ma na du do ma wo قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا رائبهم معكم أئن àbó bíbí jáde yúdàmú mítò yọ́lẹ̀ rẹ̀ ọ̀ọ̀lù mamúmọ̀dá iná tàtọ̀ yẹ̀rọ náà bíkùn àwọ́ ó sì bíbí ìjẹ́nìmú alọ́la mẹ́mẹ́ ó sì bíbí mẹ́wàá ògùn bí ẹ̀mẹ́ mẹ́wàá nẹ̀wó bí ẹ̀wọ̀ ọmọ oníṣẹ́ ẹ̀pọ̀n adúdọ́rẹ̀ ọlọ́dẹ̀ máa yóò owó dẹ̀ ọmọ ẹ̀ ọlọ́gẹ́lẹ̀ dẹ́mi ni àbẹ̀dí dẹ́mi ni wáyé ànàfà bí ẹgbẹ́ wò àwáyé mílíọ̀nù nìkan wáyé màkájọ kó wáyé mílíọ̀nù yìí máa ń pa bí ẹgbẹ́ wò tọ̀pẹ́ yọrọ náà lẹ́kùn ó ti lọ́ra náà kẹrẹ̀ bú àwọn.

allegorical meaning ma mine mi akapayo remi de to silegamo mada balen akoyo jeunamo ewe ko ewe garo yale ko to inali kami arab ne o ti ewe garo yale iname wewewe kama ni constitution belief e yudu takuma lotu le ìwìlẹ̀ ẹ̀yàn àbẹ̀kíyàn mọ́lẹ̀ tí èrò ogun kàmẹ́wẹ́ ọgé kàmàní bìlìbò yíwìn ájọ káàmà yí kí ò lè gọ́ máa yóò rírẹ̀ ma ogun pa ẹwẹ́ lẹ́múwòtọ́ yẹyẹ ìṣà àkẹ́dọ́mọ́ ìmúwòtọ́ òye ìṣà àwọn ọdọ́mọ́gbẹ̀ tó ìṣà lóòtọ́ ní ìṣà ẹwẹ màmàtà ńlọrọ yìí oṣì ìṣà ṣẹwẹ màtà ńlọrọ yìí. Nínú nàkọ̀lá ẹ wò bó àjàkà. Túbọ̀ hánà lẹ́yìn. Tọ́ àbúrò máa ń bí alòlá ní ẹ̀ nílẹ̀ yóò wú náà ọ̀làkà. Owó náà ọ̀làkà one ole umu gi lo ole le mu pari e o ko le le rie o una ola ka o wu o wo eri bo ka ma mu lu yi ko e o du ma mo na bi gbolo ma ko du o yi e na ya lo bàtẹ́ jama táwọn ẹ̀dá nẹ̀ nàmẹ́bí yí kàdá rẹ̀ sáta máa yọ àmì gígẹ́ lẹ́yìn bàkẹ́jà nà mú nà má gbà ẹ̀yọ́ nà ẹ̀fọ́ nà òdu kó tá rọrọ̀ arọ̀ gidẹ́ ju òun pẹ́ nà rọ̀ yìí òun kó gbùgbù òun kó gbùgbù ó yí ẹ̀yà náà gbọ̀mẹ́tẹ́ wá abẹ́rẹ́ rẹ̀ mẹ́ẹ̀mí alómẹ́rọ. wọ́n lè kó gbùgbù fáyà ń lọ jókè ẹjọ́. òǹkọ ẹ̀ nẹ̀dẹ̀ òǹkọ òwù òǹkọ òwùwù yọ̀dà balẹ̀ wa sálọ̀ ìnàmì bẹ́ẹ̀ kìdí ọ̀la yìí lè débi díje kìtàbù máa da ma da loho yóò mado yoho chujiji hadini islaman shede pen baye karatu imamu ji karatu gẹnu kenya pe wala dini kenya chuchia dini ewu nga ya pabi omole wala kaka ndedi rojo todo isena mi ẹ̀wọ̀n gbọ́ àpẹ̀pẹ́ yorùbá náà gbọ́ fìdẹ́ yìí tí o má tukọ̀ lẹ́yìn ọ̀gbìn tó kọjá kó ara pa ní ànáka yìí tọ̀yìn ó lùmú náà wọ́n mú kí wọ́n bá yọ adé ní ìṣẹ̀jẹ̀ kó o. tó dẹ́hùn àdí ìṣẹ̀wá anas ibini malik ìgbọ́kọ́ ọlọ́ hadith 5776 ẹ̀wọ́ yẹ́rọ hadith muslim hadith 2224 ẹ̀wọ́dọ́ hadith méjì ẹ̀bọ́ ìsẹ̀nà ẹ̀wọ́dọ́ máa dọ́ ìsẹ̀nà bẹ́ẹ̀bù kí a kọ́la àpìrọ́tù ẹkọ́tì náà wẹ́ wọ̀lfáàlì ẹ̀mọ́dọ́kí fáàlì ìṣáà kí ó nùgbó yí lé ikon yawa a gane ko tira ta putit alfalu da optimizing an a amma dole ne yake subhanallah ibe mi jale wadu anas bin malik radiyallahu anhu babu tiyaratu wal fal kidai muslim وما يكون fihi mina ṣóòmì bẹ́ẹ̀ bí lẹ́yìn akókòlá ń kó sí ìhàdé ẹnkì àánú ìṣọ́ra kàmílì kòkòrò yóò ohun màdì àdìsí wọ́n mọ́lẹ̀ àdìsí lẹ́dẹ̀ عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا سيرة anabi sallallahu alayhi wa sallam yẹni ahmadoke aduwa idomanu ahmadoke aduwa wọ́n yé ni communicable disease Eno goi kọ̀gọ́ ọgọ́rin dọ́là ìwó kòrè mí òun jẹ́ mọ́ gáì má bó ìjọ rẹ̀ ọ̀rọ̀ ìmọ̀gàgà mọ́ ẹ̀ máa dọ́kí àdúrà anibiya sɔlɔlɔ ale sɛlɛma dɔmɔ ɛnɛ mu ɛnɛ kɔjɔ mu dɔmɔ maleja ne ŋun bi a dɔgɛ lɛ isu nɛ tamu ɛnɛ yɔrudu ɛnɛ kumu ɛnɛ kumu ɛnɛ kumu ɛnɛ lɛ kaki tɔn akumu bɛ abɛbi yɔ kɔmi disease ŋɛnɛ galɛ dɛ. ọmọ àwọn oníyàn nàtàwọn mẹ́lẹ̀ ẹ̀nà lónìí iná ya iná mọ́má ìmẹ̀lẹ̀ lómanu ìmdà mẹ́lẹ̀ kàti dọ́lọ yíma mọ́ mẹ́lẹ̀ ní kẹ́dẹ́ mẹ́lẹ̀ wọn wọn mẹ́ni ọkọ̀ ọ̀nà tí ibi kàkìkì rọ́tánà ọ̀gẹ́nẹ̀ kìdẹ́ ẹgẹ̀kẹ̀ ayé kì a produce ọ̀gá more than thirty million yàgbé ọkọ̀ ẹ̀nà ẹ̀ka produce ọ̀gá thirty million kú kàmúnẹ̀ thirty million ibi máa gbogbo nǹkan ó kéde ìrọ̀ kálẹ̀ yà kọ̀ǹtàkì ó nẹ tàbí mílíọ̀nù yà ń wàlà tápà wọn ọmọ yẹun ma wá kókó ẹ masalasi gbòkè awa tọ ya wá ká ya kókó ẹ kókó gbòkè abé kàdá mi àmọ̀gá gbàdúgbà yìí kẹ́dọ̀ bọ̀ ẹ́ bọ́ ẹni mú náà yá kọ́ bò má ṣe sì yẹ́dà abọ́lẹ́ mi gbogbo ìwú yóò sábà ọkọ̀ gílẹ̀ bí yóò sábà ẹlẹ́mẹ̀ntà mẹ́wọ́n kọ́ wò lẹ́gì déhùn kìnnìkì kọ̀ǹtàkìtà mọ́nẹ̀ fifty thousand ni bótú yóò yóò sábà lẹ́nu kọ̀ǹtàkìtì mẹ́gbọ́n là ń yàn yàn tó ìdí wọn àwọn yí wọn àkọ́wọ́ làbó sáyẹ́ǹtì sílẹ̀. ima mole ele ka me he me mi wo me ko jane me mi wo ka me ko mi ko ko ke me le mu ma disease ya ọ ne mu okolo le na ka yo mu mo ne meyi le ni mu mo ko e to ipa di awo ko ya ma na ta bi ka ne na to ga ina pa ne ni mo pa ni mo ni ta ru ti hane u bi ani e ni go ta ru ti hane u bi ani e ni go ta ru ti hane ma do communicable i ba e wa ma mu ne ko yo wo ko lo ma yo ko e ma mu ne ko yo wo ko lo bi ki ti le ne ga do ni ere ha Odo communicable domo ẹni bìlíf kakóhùn yẹn á mú ní màá kí ni mẹni bìlíf lẹ́n tọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jódó wọn tọ́ ẹ lẹ́ àdùwà kakọ́ ga kọ́ lẹ́ nẹ́ta mẹ́ni kéjì kó nà kọ́ ga mú ní ìdọ́mọ́ ní wàlàfíẹ́rọ́ta ó tì ekomo ne kameni amara bujayu yo amewe interpretation ukole we manye we we yale o ma do interpret o ti mo ne yi ani bi ni i awon bemo ni ge wa yujibuni alfa'al e ita tumi to ki runye do mi aba kìlú pẹ̀kẹ́nẹ́ dúnmí àni ìbílí ìhùn kì máa bí ẹni oúnjẹ màdọ́ ti fà ẹ̀hùn màdọ́ fà orúkọ pọ́sìtì àti ọ̀rẹ́ tó yìí ṣe tó tílà ṣe kí mú kàní kàmẹ́ dúdú hù àkàyà àkàyà ọ̀nà kọjú kú. wẹ́ẹ̀dì kì kí a nù gbé yí àkànyà ti adónẹ̀dúhù ùkọ̀lẹ̀ yẹ́kìtì kọ̀lẹ̀ ẹnẹ́lẹ́ gbó yí rẹ̀ kẹ́nẹ́lẹ́ nìkanẹ́ tákẹ́ pàṣẹ nẹ́ta inú rẹ̀ lẹ́dùn yánu dùhù. dábọ̀ bọ́nyá dá yé gbọ́dọ̀ fáàlì lẹ́dọ̀ mọ́. màṣíìnì lè ràn mẹ́ta tẹ́lẹ̀ ní ó ó tùrùkàndàlá ó ó màṣíìnì kàmdàlá lè nítorí mèrè mẹ́ra mẹ́kí màṣíìnì tùyànà ló kàmàná ọgbọ́n jọ́sọ̀ nìyí kàkẹ́lẹ̀ ẹ̀rọ jọ́sọ̀ nìyí ẹ̀ pàṣẹ ní kàkìdágbọ̀ máa kọ́ yẹ ẹ̀hún kùmọ̀ yẹ̀rọ ẹ̀nẹ̀ máa yẹ̀rọ àbẹ̀kíndé ni ohun ẹ̀wà gbọ́ lost and found kọ̀lá yẹ gbọ́ wẹ́nẹ̀kẹ́ ń lẹ́yìn àbẹ̀kí yẹ gbọ́ wẹ́nẹ̀kẹ́ ń lẹ́yìn pàmò rẹ̀ fún mi believe kàké ukọ̀lẹ́ ògbé yìí rẹ̀ àkànyàkìdó nẹ̀dú jẹ́ǹkẹ́ pàṣọ́lá kọ̀lá lẹ́ mà ní believe kàké tọ̀ àkànyẹ oníwọ̀ yọ òwò ṣe ẹ̀mù believe rẹ̀ màdọ́mọ̀ àgbà níbi wọ́n approve wọn ìwọ àkúrò wọn sallallahu alayhi wa sallam ó ní àlọ́dá yàtọ̀ pé fúturú adọ́dẹ́rẹ̀ àbẹ̀káwé yóò dé ìyá yàwó yẹn mú pàdánù àníbi àfihàn kọ́ lẹ dúkìtà wà pé àbàpàdé níbi lè fúlẹ́ amánu kọ́la kí adóhùn ẹnẹ kàkànyà dúdú nkọ́la a success.

mẹ́ni wọnú tọ́jọ́ ìyàtí pàà ìyẹn kẹ́lì mẹ́tò tó yìíbà ukọ́la ukọ́la mẹ́mẹ́lẹ̀ kí a bẹ́dọ̀ ìyọ̀mdàlù kò ní àkó yíwù kí ẹkú ẹ̀dẹ́ àníkí mo ló yíwù àbáyọ yìí ukọ́la bẹ́dọ̀ iṣẹ́ náà mú kọlọ̀ mú dúdú tàbí náà wá pàtú kàkẹ́nẹ kọjọ́ gbọ́dù kí a pàtú kọlọ̀ lẹ́gẹ́nẹ tó wá ka ẹ̀hùn lẹ́lẹ́gbàdó làálò iṣẹ́ aláhàn múlẹ̀ ayà tùmí kodú ṣe dé kọjọ́ pé mú pàtó ojú kọlọ̀ lẹ́gẹ́ wá jáàmù kó ń yọ náà kọlọ̀ gbójú ilé tí wá pàtó lẹ̀ tó oyílé mẹ́mẹ́ gbọ́dọ̀ mẹ́mọ́ mẹ́gbọ́n mọ̀ mọ̀ olóòmí onígbò fi ṣọ̀kà tí wọ́n mọ̀ dání àmọ̀ ẹ̀gbọ́ gidi ọ̀rẹ́lẹ̀ ńlá àìjòkó ṣe ti tọ́ etí so àtọ̀pẹ́ yóò ekóṣì ní tàbẹ́ na gbọ́ọ̀gbọ́ọ̀rọ̀ ìjọba ìwọ̀n tí wọ́n jẹ́ ọgbẹ́ máa àwọn náà tó kù sí ẹ̀rọ ẹ̀yìn nẹ̀gbà ẹ́ta kàmí jẹ̀mí ìyọ kọlọ ọ̀gẹ́lẹ̀ kàmí ó lè òdì kàmí tẹ́kọ̀ọ́ yìí ó kéde àkàyàn lẹ́sìn ní tó náà máa ló yí ó abọ́ọ̀gọ̀ ọ̀gá mẹ́lẹ́ta kẹta ló ti yánà ọ̀gá bá ọ ẹ̀kẹ́ bá mẹ́lẹ́ta kó takadá nígbà nìkan tó bẹ̀ gbọ́ lórí. Àmì ìjẹ̀ndí kí owó làmà káàkiri káyà yá kọ̀kọ́ ló yí máa yín. Ọbẹ̀ lẹ́nu àmà wọn jọ káyé. Ó dààmú nà káyà lè yàn yín. Gbókè ẹ̀sùn tó fi yàmọ́ kọ̀kẹ́ ákámọ́dé ó dé yìí. Ó ní ẹ̀rọ àmẹ́lá bá máa yọ yìí. Ọ̀gá kí ajàmẹ́lá ọ̀gá ọ̀gbẹ́ yóò gbé ẹ̀rọ. Mẹ̀gbọ́n làlá bẹ̀ ń gbé gbọ́n làlẹ́ ni.

olúwa yìí believe believe mẹ́nà lẹ́yìn lẹ́mtẹ́ntẹ̀hù màmá olúwa yìí lẹ́n wọ̀lẹ́yà mẹ́sànnẹ́kùnkù lẹ́nẹ́rùjùmọ̀nẹ́kù ààyàrì kpọ́nmọ́mẹ́ ìkọlọ́tọ̀ ọ̀rọ̀ ìdè àdùnnú tíyẹ̀wọ́mẹ́ ayé ọgbọ́ ọ̀gá ìkọlọ́mọ́mẹ́ ayé náà àmẹ́wọ́ àtàkẹ́mẹ́dù òkú ìwé òwe. kọ́kọ́ mẹ́rin ìlú dọ́ndà ìkólé rọ̀bà wàlẹ́ ẹ̀mẹ̀sẹ̀lẹ́kùn mi ná àdábùn ẹ̀lí wọ̀wọ́rì mẹ́mọ́ ọ̀nà lẹ́ńbà akanya yóò lókolòkò yàáyá dọ́ túnmọ́ ọ̀la lọ́wọ́ wa bókọ̀lá ọgọ́lẹ́ ńà ma ń bó ìnàdọ̀ káfíríṣì lẹ́mọ̀ agbó ẹ̀mú bí ita jẹ ní àná ẹ̀tọ́ ṣe pétánà yóò yọ yíyá yí elòjọ́ yíyá yí abẹ́kùtù lẹ́nu ẹ̀bọ́ kàmọ́ tó lóore n'ụlọ ma pẹ́ ayé àfihàn ní máa gbógi jẹ́ náà kàyà o màmá mo kì í dẹ́wọ́n gẹ́lẹ́ màá kọ́ lọ ọgọ́ yìí ma kì í sí ọgọ́ yìí màmá ọyẹ ọmọ mà ọ̀nù àkàyà wá nkọ́ lẹ́yìn dẹ́ ìjọkọ̀lá ní káàkiri ọ̀nà wẹ́nà dájú sọ́rọ̀ tó àárọ̀ àyà aláwọ̀ ìdìkúra níbi máa níbi musa. الله حكوال كما يعني فإذا جاءتهم حسنة قالوا قالوا لنا هذه وإن تصرهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله

وإن تصبهم سيئة أكيدون لا كربما يطيروا بموسى ومن معه mamosi okona níbi musa kọ́ọ̀bọ̀jà níbi musu yìí kò sì ẹ jẹ́ látàyà ìwà ọjọ́ náà yóò ayá ọjà máa ní kẹ́ẹ̀dẹ́ pé kàmẹ́ wá tu ìyá bòjì kàmẹ́ náà ń àyà máa ẹ sílẹ̀ yìí rẹ̀. yóò tẹ́ làánú níwájú àbòjì kò náà. sọ̀gá gẹ́nì tàbílẹ̀ mẹ́rin yóò àwọ̀lá àbòyìká níbi mo tàbíbò yẹ lẹ́nà kàmẹ́ má kó àníní kàmẹ́ àrí nàkàyẹ́ ẹwà ẹ̀dẹ̀ yẹ́tọ̀ yẹ̀rú bí musa wọ̀ mẹ́mọ́ àwò àlà ó wà mẹ́mọ́ káfírí mẹ́tẹ́tí àmì bọ́là iná máa tọ irú rúm màmẹ́ bọ́jà níbi muhammadu mẹ́bọ́là yíyan iná máa tọ akanyama tó bọ́ yọ ìkó àmàlọ́ àkànyọ ọjọ́ ọjọ́ bò máa pa èèyàn yìí wọ́n yìí bí ìṣúná yìí kì á ń rán nàìjíríà mọ̀ àmàlọ́ ọyọ́ gbogbo ìyà níbi musa mẹ́gbọ́dọ̀ mọ̀ ẹ níbi sọ́ọ́lì ṣù èfi àyà 47 mẹ́ni abánibí sọ́ọ̀lì òdé ẹdúmọ̀ ọ̀dọ́ dé ẹdúmọ̀ ọ̀dọ́ mẹ́ni wẹ́ sọ́ọ̀lì òtò yẹrù náà bí káwọ́ bí mẹ́mẹ́ àkà káàrẹ̀ àákéyú ní kwẹ́sì àwọ̀lá kẹrẹbúwa pàábọ̀wẹ̀ ẹ̀kúmọ́ mẹ́dọ̀ àmìnà ẹ̀lá mọ̀gbàdí ni wẹ́ wẹ́ àníbi ò ẹ̀rẹ̀rẹ̀ ìkàlùwò màkọ́ lẹ́sọ̀ọ́ olóòtú ti akẹrẹ fún mẹtò bọ yọ ìfọ àdúró yọkù mẹta ọlẹ wọn yọ abù mẹa pààyàn kọlá wọn mẹmú yìí dùn án lẹ wọn yọ èyí ọlà níbi sọálẹ olẹ sáyà forty seven nàgá nìfọ ọ ọbẹni àmúdàbí yàtí ọdún iná tọkọ yọrùnà bíkùn lẹyìn lẹmtẹntẹwù. لنرجمنكم وليمسنكم منا عذاب أليم مما هو عازما مما هو فريشن من من أقول توكايتي ما تنن ما تاين ما كانوا يوتان ما يوهيان ما تولي يوهيان mama olúwa yẹn kòsì kòsì mi akẹrẹbù àkàkànyà akẹrẹbù wọn bá lẹnàrúyọmọ nẹkùn àgùmọ ìkọlọ wọlẹyẹ mẹsànnẹkùn nínà ọdẹbùn alim àkànyà yóò lókòlù kọkọ yàáyà lọlá wa kẹrẹbù mẹ ẹ ò tó yìí kà máa dọ yọ ẹ dùnmọ mọ. wọ́n ní kò ìkún náà kún àìyí. كذبتم بل أنتم ma مسرفون قالوا تكمل شيء ممدا طائركم معكم oṣì mẹ ṣẹ̀dẹ́ pàmẹ́ ọ̀rọ̀ àmẹ́wọ̀n ti mẹ́ lè ńomi ń hàn mẹ́ ṣùgbọ́n àánú a ìǹdùkírtùm ṣùgbọ́n ní màṣẹ́ mẹ́ wáàdìí kuma yumo luchimere ya kume ukola imugesi mawabu mawabu mema bel ina medolele tane antum qawmu musrifun ameisha mene panu o panu melo ngawo chagu mema sudo gaskiya kabite yigede ngume na kuona begwe che na kuona udeche ngele dakanya dua karabumen mẹmọ de mẹgbọn gbọ kùtẹ yìí dáa tí o tí ilé àkànyà bò mẹmánu mẹgbẹbẹ kọlá mẹyànyà bàbá nìkó ọ ìrókòwòn ẹnìdàwọ ànkàmà níbi ànàmọ kàkọ yọ mà dẹ kàkó bò mà dẹ àbí àmà kàkó tì mẹ àdúgbò yìí mà fìtì àmọlà méjì yẹ ọ sàrí dàmà ọ sàrí dàmà.

akanya kini kekere bone ena do na ta kekere bone sẹ́ńkọ́ múnẹ̀ mọ́wọ́dọ̀ àkànyà ọjọ́ ìrọ̀ yìí yìí yíkọ́ ẹ̀bọ̀ ìkọ̀dọ̀ àkànyà lẹ́tọ̀ ọ̀pá àkànyà ẹ̀kẹ̀dọ̀ ọ̀họ̀ ẹ̀ mọ́wọ́dọ̀ wọ́ kọjọ́ wọ́ tọ́ àkànyà lẹ́yìn omi òjìlẹ̀mẹ̀ tako omi ebo ya ẹgbẹ̀ arọ̀ gbogbo wa ńgbò wẹ́kẹ̀ náà rẹ̀ wọ́ tí ẹnìkì àkúwò ẹ̀dọ́ rẹ̀ wọ́ ìṣìlẹ̀bì ni ẹnìkì àkí ńgbò yóò ẹ̀dẹ́ àdúrà wá as a result of fans mẹ̀dọ́ mẹ̀họ́ ọ̀dẹ̀dẹ̀ lọ́mọ ìṣìlẹ̀bì ó kẹ́tẹ́ mi ṣe màgá ni kó àkìdẹ́ rẹ̀ tó dábàlẹ̀ ìnàmẹ́ńkù náà kéjú kàkẹ́ bá ti ṣe mi àwọn ọ̀rẹ́ àmẹ́wọ́n ìṣe kì á jẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀ òyà èmi ní kí èṣe nìṣe àwọn oníwòsàn pẹ̀pẹ́ yorùbá tí wọ́n rẹ̀ mọ̀ mgbe òwòṣẹ́ ìpamọ́ máa rẹ̀ ọ̀rọ̀ kan omukpana mi ka aloto lɛ ŋgbɔ mo adɔ biri ne ŋguari arɔ nineteen eighty seven ŋa ya no

gbogbo mọ̀nàgbòdòrò òbìrùn e ọgbẹ́ rẹ̀ èyí yóò rí múdèsè mbẹ́ àyà nnukwu máa pa níwà lónúgẹ wá ìkóríkà àti mọ́tò àbọ̀dà kótó a wọ̀ ẹ̀ ọ̀wẹ̀ ọ̀bẹ̀ náà pàkótó yẹ ọ̀rọ̀ pamọ́ ó nà yín apàkótó òdúgẹ̀ ẹ̀kú máa mú àdó tìlù tẹ̀hún kà máa dó ayé òdó máa tà ọ̀tọ̀kagbá àmàgbá yáta ẹ̀rọ̀rí ìmúdèjì ọ̀rọ̀kàmà nílọ yìí ọ̀lẹ̀ ìṣe ma ó káńsù lọ́pọ̀ tí bí mọ́ ìṣe káńsù ló nẹ̀tẹ́ ọ̀lẹ̀ ìṣe ṣe mí ìṣe àti kàmúwò láàrọ̀ yẹn mú ẹ̀ ẹ̀tọ́ ẹ̀rọ ìyára abẹ́wà bìdọ̀ lè ṣe tọ́gbọ́n la máa ti kaná là lè gbá mẹ́ ọ́ èmi ẹ̀mú bí ẹ́ mọ́jọ́wọ́jọ́ lẹ máa lẹ òwò lẹ́gbọ́jọ́ òwò yí lẹ́gbọ́jọ́ wọn mọ́ mú wọ́n yẹgẹ́yẹgẹ́ mọ́ mọ́ bí tánẹ̀ tó dẹ̀hùn àti kàmú àlàálì grievous mistake ó sì mẹ́tò gbọ́jọ́ ìdẹ́rẹ́dẹ́gbà tí kàtì àlàálì ni. o mẹ ẹdùgbà kókò kùmẹ̀lì ọ̀rọ̀ kan àbóògì yòókù mẹ̀lì òbí oríṣi mẹ àdúgbò òbí kùmẹ̀lì àbóyòókù òkèkè yá èròkù òyòókù o yá lọ́wọ́ hànẹ̀ mẹ́ni bìlíìfù kàkọ́ ònà ayé kọ́ owó òlòdòdó lẹ mẹ́mẹ́dọ̀mẹ́dọ̀gbọ̀ ọtẹ́ wọ́n kí yóò awọ́jù kẹ́ yóò ẹ̀rọ gánà tẹ́ kó máa yá bí àwọn akó ẹ̀dọ́gbọ́n àwọn mẹ́. mudu gado le te wege yu ate agwaju kakra ko igo dogba mudu bogba le te wege o aje ni wege akọkọ eda mai mudu bogba le te e ẹ̀wọ̀n ta odó ẹ̀wọ̀n ṣe ẹ̀dẹ̀ múdúbọ́gbọ́ ẹ̀dẹ́ ògbógi akọ̀là lẹ́nu ńlá mi sàn bí anábì mẹ́ni òyà rasulọ́lọ́ òwò oníṣẹ́ ọjọ́ ìnàmẹ́ni iṣẹ́ ẹ̀bọ̀ iṣẹ́ kàmá gbọ́ àbẹ̀kámadé yúmọ̀ oríkan lẹ́mdàkà ṣe rámọ̀ ẹni sẹ́wọ̀n kan wọ́n bẹ́ lẹ̀ ṣe kí a ṣe kí a ṣe rúmọ̀ ọ̀la gbàdọ̀ ọ̀bù méjì dẹ̀ ọlọ́hùnmá la kẹ́rọ̀ ilà kẹ́rọ̀kà wàlà kẹ́rọ̀ ilà kẹ́rọ̀kà wàlà ilà kẹ́rọ̀kà kó. àgbà alẹ́ sápamẹ́ ẹ ò ṣe ọbẹ̀ ẹ̀ńgẹ̀ ìṣe kùmẹ̀ níbi ilé ìwọ̀n kó kù jẹ́ kọ̀kọ́ yá màá tá a tá mẹ́. amegmegba dini gaskiya ɗan gala ce yi megmauri ono ko a magiya da haiki ayi adago ba mai yi ka kpekpekpekpekpekpekpe ya tsokoleke ayi ade cece bo a ni ka don wani ina tsogale ma a motagini wa kala amina yayi esilau yi elena ya je ma mum do ba anabi ẹ̀wọ̀n bẹ́lẹ̀ náà ṣe mẹ́tẹ́ tí mẹ́ gbọ́ ṣe mẹ́tẹ́ yú mẹ́ ṣe kì í ṣẹra wéyìn mẹ́ la jẹ́ ṣe kì ṣe yú mẹ́ wọ́ọ̀dù kàbí a jẹ́ ṣe kì í mọ́ sàmúlẹ́rẹ̀ẹ́rẹ́ لكن اللهم لا إله إلا أنت لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك نجيكا دو هديه اسمه دي مسند إمام أحمد بن حنبل أنت نبي دون عليه الشغل ما دون وابوته ẹmẹ́dọ̀ ẹgbù múnẹ́dàbí iṣẹ́ ọjọ́ múnẹ̀ ń mẹ́dọ̀ ẹ̀rọ àìṣẹ́ mẹ́dọ̀ ẹ̀nàdẹ̀dọ̀ ń wọ́pọ̀ tẹ́ òmúnẹ́dàbí iṣẹ́ ọjọ́ múnẹ̀ ẹ̀nàdẹ̀dọ̀ ń wọ́pọ̀ tẹ́ ọgọ́lẹ̀wọ̀n kòbèrè sí tẹ́ ìyẹnì ìṣe máa daa. ìnùbó kuma ìnẹnẹ kàkùmà rí òbí wọ yẹlẹba kẹnẹlẹ kuma dọwọdọ kẹnẹlẹ tọ ńdoníṣẹ ọjọ mẹsí ojoojì àmọníṣẹ ọjọ mọjá náà àwọ òwò wá bá na tẹ ń àwọ òwò mẹhànẹ mẹhà máa ṣàdọ wa ẹnu kuma agụkọ machado agọjọmọ ga-agbaba ọma atalete atala agbọ akwụgbogide ma akụ ya ta mmadụ mmadụ ma ohiolu na ihewu ozi habib sahibu ya si ohun dị ewu dubi ewu mọya ya agbọ agbogboigide ewu ịmadọmadụ ma ohiolu na atụmọligidi akụ ya mụ m kpokwudu bọ́ọ̀gà dádẹ́rẹ́ kọlù dúgbò gbogbo lẹ́wọ́n abọ́yọ́ àmúwà ìwọ́sù bọ́ọ̀gà gẹ̀ẹ́nu ìmúdàmú kókò mú máa nù alùpùpàṣà tẹ́ ògbó ìdú bí o jù máa ọjà يسعى قال يا قوم اتبعوا اتبعوا اتبعوا من لا يسألكم أجرا وهم وجاء من أقصى المدينة رجل رجل أبو يوكا جاء إيواوا mkobo hawa min akasa almadinati ko ona jiji wanmo ubiru yes ya ebe awa ewu gi kere gbogbo ìmọ̀ na mú nnukwu gbogbo ụjọ fámi yóò tún yẹ wọ bẹ́ẹ̀gì tí a máa káàkiri a máa ń ụdị ọmọ lọ abọ́yé ụdị òjò ya ya ẹ̀hà ya

ẹ̀ka káàrùn abọ́ ọkọ̀ tí ìkà ìlẹ́jọ́ àbíbò nàìjíríà ìdáwó sóhun ìgbọ́. kama ń kábíríṣì nà tóbi àmà kábírí bìtìbìtì ẹ̀wọ̀n kábíríṣì èrò ìnà tóbi àmà ẹ̀wọ̀n ìnàmọ́ àtúbì àmà kábírí sọkọ́ yà tẹ́lẹ̀ tìgìràgìrà yà tẹ́lẹ̀ sàmì àmọ́ àmì àmì tọ́ọ̀bù bébì ayò ìyàwó màtẹ̀yọ́ ẹnẹ ilé dájọ́ yọ́ríkì kàkúmẹ́ ògbógi náà mẹ́lẹ̀ gbọ́mọ́ mẹ́mọ́ra máa gba dúgbò mẹ́pẹ́rẹ́ fi ṣubú mọ́nì dáwọ́jọ́ adájọ́gi náà yìí gbọ́n wọ́n dàbí ṣe pírísọ̀ múnẹ̀ wọ́n wọ́n gbà owó múnẹ̀ yẹ àwọn ẹ̀rọ àkàrẹ ẹ̀ kàwé àyẹ̀yìn nù ẹnẹ wọ́n ń ìgbọ́n. ọgbọ́ ọmọ onúwọ̀ awọ́ akọ̀là ń ẹbí èrò kàmí yútùkú gbogbo ẹ̀yọ akọ̀là ń kẹ́ máyàn kàmí akọ̀là kẹ́ẹ̀kọ́ ẹnà mọ́ gbọ̀gbọ̀dà òbí lórí orí òbí mọ́ tẹ́ táyò di òdì àlè táyò di òdì òdì òdì òdì bí ọjọ́ tòdú fi ẹyẹ jẹyìn jẹyìn ẹnìkì mú yìí dágbo kí àdínì gẹ̀ẹ́sì àtẹni kó ń atsoko wà lọ́la anagbo tsoko wà lọ́la ní tsoko wà lọ́la ní ẹ̀wọ̀n súnà níbi nà tsoko wà lọ́la ìyá nìyí kàyí abẹ́gidẹ́ ìgbẹ́gbẹ́dọ́ ọ̀ṣùnmọ́ ọ̀la mọ̀dúkẹ́rẹ́ ma dẹ́. Abe yọ ma amúnẹ amíkàwérí mútílì abụọ ma mọ́tí lè pa oyi ìtẹ́bìrú alìmúrúsẹ́lì mẹ́lẹ̀bá mọ́nú jẹ́ ẹ̀hùn e tó ma parí máa ẹ̀wẹ́kùn mí ẹ̀pàlómi wà lórí àwọn Obi kuma na ọ ẹ̀rìn ọdọ máa yọ ọmọ ìtẹ́bì مهتدون اتبعوا مثل المؤمن لا يسألكم أجرا abogi noge skia kima ja kuma bi me bi o meran wa taka jisharu me mama ko bi na lamun me bu ala ama bu dama egbe ma e jeni de do so la ma dodo mɛ mɛwɛta mɛwɛta o la kɛnɛ aka mɛwɛta o mɛ ìdédá ni káfí akékọ̀ọ́ la mɛ mɛwɛta máa lo gbọ́ta o ìyẹ́ta mo nù yìí o gbó mẹ́ta yóò bè o mɛ yẹ wò aa wẹ yẹ ká ẹ lè bó ma ẹ̀wù yà ká o mẹ rẹ rẹ. wà á máa ní yàrá àbúrú ni wà ilé yìí tó dẹ́rù. wọ́n máa yà dẹ́kọ̀ọ́ mi. ọlọ́rẹ́ ò náà yẹ ọlọ́ ọmọ òòrùn yẹ́rùn ní ṣe kò náà mọ́ ẹ̀dẹ́ ní ìfìjà ọlọ́ ọmọ òòrùn tó sí ẹ̀mẹ́ kàkómi ẹ̀ṣẹ́ kó mú dẹ́ ní ìbìtà dọ̀gọ̀ṣọ yóò yú balẹ̀ má lẹ́ àgbódò lẹ́rẹ̀ pẹ̀tọ̀rọ̀ ní kò máa وده أتخذ أتخذ من آلهة الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا شيئا ولا ينقذون وما لي àátàrídù mi dúní àlẹ́ àdáhàn àìdá omi gbogbo yóò dọ́ ààrẹ wọn múnà lóbi odó ìkìdẹ odó sọmá àti àlàkìsọ́nà yálẹ̀ pàánàfi àti òṣọ́nà mi àlàhálẹ̀ kwa ìrúdí ni rahman ogbà àti yí omi tàbálẹ̀ ìkìdẹ ìbí pẹ́ bìdúrin kídà kanyà dẹ́rẹ́ bómi amẹ́ńgá rẹ̀ àní amẹ́ńgá rẹ̀ náà ìgbà dọ́mi kó wá bó mẹ́lẹ̀ bọ̀ inú báyọ̀ gbùmí ọwọ́ bàkàyọ̀ ọjọ́ lẹ tẹ́lọ náà bẹ́ẹ̀ wọ̀là yòǹkìdó ìyá nígbèdà yàdó mi ní sẹ́ńkù yẹ́kù lè dún náà kó àtọ̀rọ̀ yọkù bóyá náà láìláì yúgidé. àbí ìkòyíkú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyàtẹ́júrúgbó ìyàyọ onẹ̀mẹ́ta yé àbí àkànáma. Inni amantu bi rabbikum ó àmẹ́ oníṣẹ́ màwá dúdọ́ omi omi máa nìdó mẹ́dọ̀ kó ní wọ́n ò owó ọjẹ́ omi máa dín ní mẹ́gbà bí mẹ́gbọ́ ẹ̀gbà kàwó sánà lẹ́rẹ̀ ní àtàbùrà bọ́ ọkọ̀ sí ìkà ìrọ̀ ọ̀pá sí tí abẹ́ni àkọ́lá àbàyí ìdàwó ẹni kọ́wé ń gbẹ́dọ̀ ẹni bó gbẹ́tọ́lọ́ dàró òun ìṣàkèlé owó à òun àmọ́jú tẹ́ yìí mẹ́rin ẹ̀rẹ́ sàbàlì ẹ̀rẹ́ kéjúra mẹ́jú yárí àdága bá ma nàká máa sóde kọ́kọ́ yọ àmà àlebọ́ àlebóbo yìí àmọ́ mọ́ ìrọ̀dọ̀ lọ́ba àmọ́ mọ́ ohun tó pa ẹ̀mà kó yí ọ ayíyọ káró arọ ọ̀kẹ́dọ̀ òun kàtẹ́ láàrọ̀ bàbá ẹ̀ lẹ̀ àmì gbogbo kà. ẹgbẹ́ kàmá kpakàmá ayọ̀ yìí wọ́n máa ya ayé ẹ̀dẹ́ kó máa ọkọ́ èèyàn dé apanẹ̀ ẹnẹ́dì apanẹ̀ bí ẹ́ mọ̀ wọ́n ọdẹ́ yìí ọmọ dàtẹ̀kọ̀ wọn ń bẹ́gbú dàtẹ̀kọ̀ wọn ń gbọ́ ẹ̀rọ ọmọ mú bẹ́ pa báyọ̀ yìí dẹ̀ tákì àfú mẹ́gbọ́ àlàdé kà ọ̀gbọ́jọ́ kàwó. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين إذ إذ طلب مع قارئ أن يفوتنوا ejuke jikwa na yayi oyo mu hoto alijana da an ko yo kan wa gini lokal jana ora ile aliena walo mama aliena du automatic ilunga nekidei aliena gozo du automatic ngono do wada kui ya ya jini kolo titala ngabo eto la ke kauma kola yeni qol ya laita kaumi to ato gwa me ogomi ya lemun o imati afuma me mate bímọ gbàfẹ́rọ̀ lè rọ̀bí ẹ̀dọ́gba kọjọ́ mi dọ́gba dáẹ́mì ìrìn lè kọjọ́ ti mí ìbìkùmọ̀dàkà yẹn gidẹ́ ìkẹrẹ bómi ìrìn ọjọ́ kì lòbí ọdọ́rọ̀ ń kọjọ́ adóhùn mí kù náà rí abáyọ yìí tọdú dákí kú ọjọ́ yẹn mọ̀lá ìkàjì fèrè lòyà kẹrẹ bọ́ ìmú òtó àlìyẹ́ náà amene idadi alijana amomiengu alijana amengwepi mamadio kitihile na ameruli pamujenga alijana masini dungo ekisha dodudun ugbekelo abayo igamen urugo keyaide kegalagi araku ẹni ọ̀pọ̀lọpọ̀ kẹrẹ bọ́ pàápàá dúkìdọ́lá wọn gbígbégbé iṣẹ́ ìdógẹ̀ ìdádilé yìí ìdéhùn wọn tákùmá bọ̀ráyùn ẹ̀yà sọ̀làgì ànákwàlò ìnáka náà bó yà lè takọ́mì yàlẹ̀mún bí ma gọ́gbàrọ̀ lè rọ́bí wọ́jà alẹ́ni mínal mọ́kọ̀rọ̀mí pẹ̀lú ìṣẹ́ àkàmà bómi mímà àdúbàdọ́ lè kọjọ́ domi gẹ̀dúbàdá ní kí àmìdú tí àmẹ́nu mọ́ àmọ́nú sẹ́kìdẹ́ ìta ló máa lè bó àmì ami mufasiru na tubo amunusia kidaisa amunusia nere amunusia neli isa jẹun ìṣọ̀kọ̀pá ìṣẹ́kíta amunusia ya níbi isa níbi isa àjẹ́nẹ́ kí a ká amunusia pẹ̀lú àṣọgọ́ ìnáma òun dùkù gúlẹ̀ amunusia ìlànà bible here ni this signs shall follow them that believe in my name shall they cast out demons. Hmm? They shall speak, and they shall speak, they shall speak new tongue. Huh? They shall pick up a serpent, and it shall not harm them. And if they drink a deadly thing, it shall not harm them. Abin anegi alibi Jesus I believe in Jesus. I Abin believe in Jesus. Aki Newton, babaka أني نيوتن وبيتن ويامي أبما تابع أنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إنا نحن آمنا بالله ربا وبمحمد النبي و... وبي محمد نبيا ورسولا إيش أتاني وكاري بدي نيوتن ولا إيش إذا نيوتن sai ka kira fafafafafafafu rufa tatatata wa wa àádọ́ yọrí lẹ́yìn ìṣubú ya níbi ìyíta ma ó pa oyígi dúdọ́ gẹ̀ẹ́kíá ẹ̀páun lẹ́yìn múdọ́mà ìjẹ́nà ẹ̀páun lẹ́gùnbẹ̀ yíò pàgbàyà yìí ó ayọ̀hà ayé ẹ̀jẹ́ à ìràun máa ẹ̀wọ̀n lóbi ń dò wà máa السماء وما كنا منذرين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون الله أكبر الله يعني وما أنزلنا على قومه إنهم دوك الرهوان وأقربا موجا كدين أموجا بوكدين ما دادو جوي فاين من بعده وبيك ما هو فايني min jundin min sama ina mi sojo lu yuyu mina karowa karabuma ma ki ma ma mi batali ona mi soja ka ko banu a a wa ma kunna munzin awa su ti ne ka pe ko bi o yi ma ka ya ka mi soja ka lo tu ti wa ma jabe o ya o ya ma tu ya ne se ju ya bi agbodo du nchi inide wero to jami soja dolan inide kam ayatu boka kam soja rogwa taka koko yo bolan abo yole kama in kana ema is not in box so hata wahidatan uka unuka uka yene malaika jibrilu ile tate yewe imeju pari yewe uka kìnnà balagada bẹ̀rù lẹ́tẹ̀ bẹ̀rù lẹ́mọ̀rì fa ìdáhùn kọ́mìdún ẹ̀lẹ́ akọ́tíákà bẹ̀rù rí máa yí wọ ọ̀rọ̀ ánà ma ń ya kú máa bẹ́ẹ̀yà nẹjọ́ kẹ́ngẹ́ kẹ́ngẹ́ kẹ́ngẹ́ abọ́jọ́ kọ́kọ́rọ́ máa ma bè máa dún níṣẹ́ ọjọ́ pàpà kánú àmì ewu ya yòrì yòrì yòrì alè ta ya kí ya kí ya ewu èkì na fà egwu èkì náà kéke awọ kàkà ma tọ́ọ̀bì awọ rírí ma dò rírí yúkó táwọn alè mbẹ́kì àṣìbọ́ gàjá tíátíá àmà yẹlẹ ìjẹbọ alè àmì ma ma ma yé tó ti ta o ni àmì dó dó kété. kukaki nari gbaragada wa izahun khomidun ọ̀pàkó ma ma point hmm, ma point labaya dia ya hasratan ala al-ibad o atugo òwe ìdámọ́ ma ma ma yà tí min rasulin ekenke gbadogi mana gbadoga monujawan illa kanu bihi yastazi'un sedeki sedu masuke mada monusha suke magbo usana ya oyan wa duribi lahum matala bijun anabi bijun abwe manu yugo korola adu pa annaka achagai adaka ole babi tate buangi yugo máa ìbéènu yẹ ọjọ́ abitúmọ̀ ọgbà ìmùtúmọ̀ ọgbà máa gbọ́ nínú ìsànà rẹ̀ ìdòlùkà wa gbogbo tó ti tọ́lọ̀ àbókì ìṣèjì ẹbí ti pamọ́ ní sọ́jọ́ àkọ́jọ́ pé yí pamọ́ àlẹ́ wọn lẹ́wọ̀n àkọ́rẹ́. tegidai wanne wote tala kara tegidai en ka bo ye ye kam so kolo jogi amal barkaru to eki cha ko kide wo je ke bili do to ngwa pe ero eki lo eki ati ọkọpa ti kọjú àdágbá kíkú gbọjú agbẹrẹbú adéyí akóòlù kóòlì hàlá wa sàrọ̀fọ́rọ̀lá